Bébè, ṣé o fẹ́ pé ẹ̀ka hmm. ti jáde? O tún pẹ́ tó ti jáde gbẹ̀yìn. I feel like going out. Taking a dress up. <laughs> Let's go out now. Mm. ṣé òun expect èèyàn àbọ̀ ọlá appointment kankan bìkan ó ń lọ kí ló ṣẹlẹ̀ tó wá dodi ogun kò sí wàhálà ó dà pé aago yìí ni ó fẹ́ fa ogun láàrin èmi àti ẹ̀ ní ẹ̀ ní so èmi màá bí màá ṣe wọlé. mo ní kára hmm? bọ o oh, jáde kúrò ní nínú èmi àti ẹnìkan tó bá wọ̀ òkè o gbé mi jáde a jẹ́ pé èmi àti ẹ̀ la máa wà nílẹ̀ ok. onídélé. ayé ènìyàn ẹ̀fúnra ìfúnra lọ́gbọ̀n àgbà ó. Oh. jáná ó jáná àjàtẹ́rí ò fúnra ó dẹ̀ jì ó nílé ò bá fúnra ó lè ní oko oko ìfúnra lógun àgbà ò ọ̀rẹ́ ìfúnra lógun àgbà ò ẹni afẹ́ la mọ̀ ta ló mẹ́ni tó fẹ́ wù láyé yó. àkọsílẹ̀ ti dúró ó ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. ojú nù lọmọ ejò ń lò bẹ́ẹ̀ ni nínú ènìyàn oríṣiríṣi ni nínú ènìyàn oríṣi èèyàn ní bẹ láyé bó bá lójú nù pé ní rí wọn o àìmọye. forírì ẹsẹ̀ wọn ló wà lókè ọlọ́run ní kó má kó ayọ̀ òun ẹ fura ènìyàn ẹ fura àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fura àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi nìkun àgbà níyó ẹ̀ omi jẹjẹrẹ lójú ayé ní ṣódà omi jẹ màmá rè ìbànújẹ́ mà ní kí má jèsí tójó bí rọrùn ó mà ṣe o eh. àkọsílẹ̀ ẹ̀dá ò lè dá sí àkọsílẹ̀ ènìyàn dúdú ọ orí mi má má jẹ́ nǹkan kan fún ọ bóyá wọ́n máa mú mi ènìyàn. ó ti ẹ̀dá ni tí mo ti bá ẹ níbo ló gbé ọ̀rẹ́ mi pamọ́ sí láti ìjọ yìí. ṣé bẹ́ẹ̀ tiẹ̀ sì kí wọn ná. Ah. kí n kí ta ni mo léèyàn gbọ́ ọ̀rẹ́ mi pamọ́ láti ìjọ yìí ní kí n máa kí i níbo ló gbọ́ rẹ̀ mi pamọ́ sí. gọ́ọ̀sì gba tí mo travel mo pe aago ẹ̀ títí kò lọ mo tún dé náà mo tún pè é ó ṣàmà níbi tó wà mo kọ àdẹ̀mọ́ alápẹ̀rẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an bolúgbé pamọ́ sí. <laughs> kò fọ́ọ̀nì rárá o. ẹ má dá wọn lóúnjẹ àrí ṣé dáadáa lẹ wà. adúpẹ́ lọ́wọ́ náà kò kọjá àfaradà dádì bíi ká wọlé lọ sọ̀rọ̀ àbí báwo. màmá bolo ọ̀rọ̀ ò nílé question tí n kọ bí ẹ lè nìyẹn gangan ni mo fẹ́ kó dá mi lọ. ok um, èmi ò gbé ọ̀rọ̀ yín pamọ́ sí mi kankan ọ̀rọ̀ yín báyìí fún rẹ̀ ló sọ wípé òun travel. ayé ènìyàn ẹ fura ìfura lọ́gbọ̀n àgbà ó. jálọ àjà tẹ́rí òfúnra mú ó dẹ̀ jìyà. lórí tó pè mí pè jàyà báyẹn ẹ gbogbo nǹkan tí mò ń ṣe mi tí ìparí ẹ mo ní láti sáré filẹ̀ kí ló ṣẹlẹ̀. má bínú jọ you will help me prepare I have been promoted and I need to travel by tomorrow. You're traveling? Yes. Tomorrow? Exactly. To where? Qatar ló gbé mi lọ. Qatar ló ń lọ well um, uh, uh, ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún promotion ẹ̀ but um, you know this is just too sudden Kata ló ń anyway ṣé gbogbo aṣáájú ń lọ. rárá èmi nìkan mò but one condition tí mo fún wọn láti take up assignment ni pé tí project yẹn bá exceed four months ìwọ àtàwọn ọmọ ẹ máa wá bá mi. Four months? Yes. Uh, four good months? Exactly. Oludele, how do I cope without you for that long? Oṣù mẹ́rin emi èmi nìkan pẹ̀lú ọmọ nínú ilé. Tó o bá lọ pẹ̀lú mi, mi ì ní lọ. Ṣùgbọ́n tí mi bá ti lọ, ó túmọ̀ sí pé iṣẹ́ ti bọ̀ nìyẹn. Tá a bá wá ná eléyìí tó wà nílẹ̀ tán, báwo ni bí o ṣe ní pa wá tọmọtọmọ ayé ènìyàn ẹ̀fúnra ìfúnra lóògùn àgbà ó ìfúnra lóògùn àgbà máa ń sá òfúnra ó jáná. Olúdélé kàtá anyway ó gbìyànjú ajé lọ náà ni àtijọ́ àtimu náà ló wà lọ tabaníkà wò. ṣé kọ́tẹ́ bá sọ nìyẹn. kí ni. Hmm. ẹyọ ọkùnrin ò máa lọ́rùn o. ẹ̀yin dẹ̀ lọ́rùn ẹ̀yin ní àbí o má dá mi lóúnjẹ ààrẹ torí mọ̀ pé kan náà jọ lẹ́yìn méjèèjì sórí kì í ṣe ọmọ nìkan níṣẹ́ máa ń sọnù bí òkò iṣẹ́ agbé bàbá nígbà mìíràn á sọnù. So débi pé àti wálé adogo àbọ̀ ah, mo fẹ́ kó rántí kinní kan èmi trust ọ̀rẹ́ mi olùdélé bó ṣe promise ẹ̀yẹn gangan pé òun padà bọ̀ wálé láti wá mú wa tọmọ ó ti dandan ń bọ̀ wá mú yín. ìyá oníyà àtàwọn ọmọlọmọ tó ń dà sílẹ̀ lójijì nǹkan. ọlọ́run ọba á wò wọ́n èmi tó dẹ̀ wò náà máa máa yọjú sí wọn lóòrèkóòrè. Ah, ah. kí ló fẹ́ fààyàn lórí ẹ. nǹkan kò lè ṣe wọn. kò burú àsìkò ọ̀rọ̀ tiẹ̀ change ẹ ò ní gbàǹbí so màdìá fọkàn rẹ balẹ̀. ayé ènìyàn ẹ fura ìfura lóògùn àgbà o ìfura lóògùn àgbà. máa ń sọ ìyá oyè ìyá oyè ìyá oyè. ìpàdé ni mo ti ń bọ̀ yìí o mo yà lọ́dọ̀ bàbá ọ̀yọ́ láti dúpẹ́ orí ọjọ́ sí náà wá ń wí fún mi pé wọn ò tiẹ̀ rẹ́ni tó jọ ọ́ wọn ò lè rí mi o torí bẹ́ẹ̀ ń nọ̀sẹ̀ n sì lè mọ dára mi láàmú kiri lóhùn. ọtọ bàbá ìyá ọ̀nọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni ó nọ̀sẹ̀. wò ó sori tó bá wá ṣe èmi ni ìwọ ni tí ọ̀dọ̀ bàbá ìyá ọba nọ̀sẹ̀ típa ẹsẹ̀ ò bá ka wọ́n sì dé ẹyẹ yìí sì fò lọ́rẹ̀ dúpẹ́ ọ̀rẹ́. gbogbo èèyàn lẹ́sọdẹ́lẹ́yẹ bíi tiyín ti ń fò kiri bí tí ń fò láàárọ̀ ní ń fò lọ́sàn-án ní ń fò lóru àánú rẹ̀ ń ṣe ọ̀rẹ́ wa wọ́n máa fọrùn kọ́gì bó bá fọrùn kọ́gì ìyìn lè gbí ọ ibẹ̀ lọ́gàn sí. ó dáa o èmi ò ṣe ẹlẹ́yẹ o ṣebí mo kàn fi ọ̀rọ̀ ṣàkàwé ọ̀rọ̀ fún ọ ni ṣé ilé olóore tí ò jìn nígbà tí à ń wá oore ìjẹ́ yẹ kó jìnà nígbà tí a oore tán. kí náà ṣe ní ìsìn kí náà wá ṣe dẹ́nìkan òṣèré tí ń jọ ọ́ lójú tó wá ń rò kiri tó ń kà bí ìbà káàkiri wo gbẹ̀mí ti wà yìí ilé lọ́bi kankan àti pé wọ́n ran Ọlọ́run lọ́wọ́ ni bí wọn bá sì ṣe ẹlòmíì ó ṣe àti pé tó bá jẹ́ gan náà ṣe wá jókòó kalẹ̀ tán wá ń retí mi pé wàá dúpẹ́ ibẹ̀ ni wọ́n kù sí bọ̀bá sì rọrùn sùn wò ọ̀nà ọ̀run ní tààrà torí yìí ní kankan. máa ní ọ sí láyé ìsìn táwọn èèyàn ń ṣe ìkà tó tún jókòó ìwà mò ń tó jẹ́ pé àwọn ènìyàn wọ́n jókòó wọ́n tún ṣe ti oore ni. àmọ́ ọ̀rẹ́ mi àti ẹ ó dópin látòní lọ kó o di bàbá mú. jẹ́ ń wí fún ọ adó ń lọ ni. bá jẹ́yìn òní kí ni ẹ̀jọ̀ gbẹ́ni dání kẹsùn ah! rẹ̀. iye oyè. ọlọ́pàá kúkú ní fẹ́fẹ́nu rẹ̀ pa ọ́. ènìyàn ẹ fura ìfura lóògùn àgbà o ìfura lóògùn àgbà. máa ń sọ òfura ó jáná ó jáná àjàtẹ́ rí òfúnra ó dé jìjà ó nílé ò bá fúnra ó lè lóko. débàkẹ́ ṣé kò sí. Ah, dàdí ṣé kò sí báwo látijọ́ tí ò tí wàá wò wá. Hmm, ẹ bá mi bi dáadé o gbogbo ìgbà ṣé kò sí ẹ ṣé mi ò lè wá sílé àbá mi mọ́ ni. o ò lè wá. Ah, ah, kí ló dé. o ò lè wá ó ti ní ọkọ tiẹ̀ ẹ́ and your husband should be enough a father for you. bá fẹ́ kọ́kọ́ ẹ ṣe bàbá fún mo ti gbọ́ mo ti gbà ẹ má jẹ́ kó tún ṣe ìyá mọ́ ah, ẹ jẹ́ kó máa wè mí. dádì ìyọ ni because àwọn ẹbí ọkọ mi gan láti ẹjọ́ ẹ ṣé mo ti rí wọn ni. ẹ̀yin méjèèjì ti wá lùlù ó wá yẹ kí n bá yẹn dárin sí i ìkà ìkà lẹ́yìn obìnrin òótọ́ ni ọdún bíi mẹ́fà tó ti wà lọ́dọ̀ ọkọ ẹ̀ ó dẹ̀ mi lò ó tó ti lọ wo àwọn òbí rẹ̀ wò ó wá fẹ́ mọ̀ wo àwa níjojúmọ́ èmi àti ìyàwó mi ó fẹ́ mọ̀ rí a níjojúmọ́ kò ṣeé ṣe wèrè tẹ̀wọ̀n tẹ̀wọ̀n títí o lẹ́bi ìwọ lu wèrè kan pa gbà yẹn lòó tó mọ̀ pé ó léèyàn sórí me and my husband tí wà tọkọ ẹ jọ ń ṣe yẹn níjọ́ tí nǹkan kan bá ṣe mẹ́ẹ̀ lọ́wọ́ lòó tó mọ̀ pé ó léèyàn. ọlọ́run ló jẹ́ kí n kọ́kọ́ ṣọkọ rẹ̀ dáàdì ṣùgbọ́n ẹ̀bi mi kọ́ ẹ̀bi ìkan ni kí kóòtù ohun tó gbà ní ọ̀la tá à ń lọ ẹ̀gàn dáàdi ojú mi rí i. Ah, ó ti gbà. Ah, ó ti gbà o in fact nǹkan tí a fẹ́ gbé lọ ni mo wá rà tí mo fi ní kí n yà. àbórí nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ wípé ìwọ ti mú un lele fún un láti ẹjọ́ yìí ni ẹ bá ti lọ bí ẹ̀mẹ́lò kan. dàdí ṣé mo máa ń sọ fún yín pé ariwo ogun oṣó àti àjẹ́ ló máa ń pa fún mi ní gbogbo ìgbà. oṣó oṣó àti àjẹ́ ebe mi sì máa ń sọ fún ẹ wípé kò sí nǹkan kan tó ń jẹ́ oṣó kò sí nǹkan kan tó ń jẹ́ àjẹ́ ẹ́ superstition ní gbogbo ẹ̀ they are in your imagination. superstition kan ah wo ayé le o má yẹ kẹ́ni kankan sọ fún ẹ pé ayé ò le. báyé bá le jésù kristi ó ti fún àwa ní ìgbàlà ìgbàlà pípé tó tún lé pẹ̀lú tó wọ́n bá sáà ti délé ọkọ ẹ̀ tó ń lọ ilé àwọn ẹbí ọkọ ẹ̀ kó ṣe dáadáa kó sọmọ jẹ́jẹ́ lọ́hùn kó ṣe bí ọmọ tó lẹ́kọ̀ọ́ ẹ sì lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀. àmì sáà ẹ ṣe gan sa dádì ẹ ṣe ń ṣe dáadáa ń sìn wọn. dádì ó yẹ káwa náà ti lọ rí wọn o. ẹ ẹ ṣé ó tiẹ̀ sì jẹ́ kí àwọn ó lọ kán bọ̀ náà àbí àìlọ rí wọn ṣé ẹ̀bi wa ni ṣé bí ọkọ rẹ̀ náà ni bàbá ti sọ̀rọ̀ pé àwọn òbí ẹ̀ á ní kò ṣòro kò séwu kò ṣòro kò séwu nǹkan tó máa ń tẹnu mọ́kọ yẹn ẹ ẹ sì lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀. ẹ ẹ ó kàdé. Oye, Oye, ah, Oye, Oye, ah. Oye, Oye, Oye, Oye, Oye, Oye, Oye, ń jí ẹ bá ń jí ọlọ́run gbà mí o. mami bẹ́ẹ̀ ni o ó ní bí wọ́n bá ṣe yín lóore ẹ̀ẹ́dúpẹ́ rí ẹni tá a sì sí lóore tí ò mọ̀ mo dúpẹ́ olúwa wọ́n ní ká fi kà lọ́wọ́ bóyá ló mọ̀ gbà mí ọlọ́run. ẹ̀yin lọ fún wa lọ́mọ yìí rẹ̀mí lẹ́kùn lọ́fọ́ ọmọ yìí ṣe fún wa ah, ah, ọlọ́run má wàá jẹ́ kó padà wá dorí sùn bànújẹ́ aláṣepé ní ọlọ́run aláṣelébì rẹ ò sì tún sí dákun má fọmọ ipa mi lẹ́kùn ọlọ́run ṣàánú mi. yé mi ẹni tó máa yé rẹ tó tún mọ ohun rẹ ni ah, ah, ah, ṣé ẹ bínú ṣé ọmọdé ní sinmi yìí mọ bínú. oyè ọ̀nà wọn ọ̀sọ́ gangan ló ń lọ yìí kí ló wá dé tó ṣe wá fẹ́ẹ́ fi àwọn òbí rẹ̀ sílẹ̀ ní ọ̀sọ́ gangan. oyè mi èmi rò pé ọlọ́jọ́ ló dé ni. ọlọ́jọ́ kankan ò dé o mo kàn tì ọ́ síwájú ni ẹbí ìyá rẹ ni. ẹbí ìyá mi. bẹ́ẹ̀ ni ẹ dákun olójú báyìí ti wà dé ẹ ṣàánú ìyá mi ẹ má jẹ́ fọjọ́ lọ́jọ́ lọ. oyè hmm? ẹni tí ò ní wà ò yẹ kókó nǹkan jọ bó bá jẹ́ pé owó ló ní bó bá jẹ́ pé ọmọ ló bí bó bá jẹ́ pé ilé ló kọ́ kò sígbà tí wọ́n ní fi dá lágara àìmọ̀ wá wù ìyá rẹ làwọn tó ṣẹ̀ fífi ọ̀nà ohun ah, ah, ah. ẹ ní kògbókògbó. ẹ wò ẹ wò ẹ dákun ẹ fìfà yà mí létí. èmi kọ́ o àwọn tí yàrá ń ṣẹ̀ ni. èmi ò gbà èmi gbà fún wọn ṣé rí ẹni tó pa ọmọ ọlọ́mọ nítorí àìmọ̀ wá wọ ọlọ́mọ iye ah, ní bẹ́ẹ̀ ni sàṣẹ́lẹ́dùmarè báyẹn rẹ bá yọ. oyè gbogbo igi ló náwó náwó àtìgbà tí wọ́n ti náwó kò sígbà tó wọn tọ́lọ́run ọba rí àwọn márìndínlẹ́ṣẹ́lẹ́dùmarè wọn kò máa ṣe lásán ni oyè wàá máa lọ. kí n mọ sọ́dọ̀ àwọn òbí mi. ẹ ṣeun ẹ ṣeun. oyè nítorí pàdúrà bàbá rẹ tó rò ní o ṣùgbọ́n ó bá mi jíṣẹ́ kan fún ìyá rẹ kó o tó máa lọ. ìyá mi. bẹ́ẹ̀ ni wàá máa lọ. oyè oyè oyè oyè oyè. ẹ jẹ́ kí n lè wá lọ́wọ́ ọlọ́run ọlọ́run sí ọ ọlọ́run sí ọ bẹ́ẹ̀ ni ṣe ó ọlọ́run ti jẹ́ ó ẹ ẹ ẹ ẹ ẹ ẹ atẹ́rí ò fúnra ó dẹ̀ jì onílé ò bá fúnra ó lè ní oko oko ìfúnra lóògùn àgbà o. hello tọ́ṣọ̀ irọ́ ó ṣì dọ̀la. ọ̀la la máa tó dé gbogbo àná là ń bọ̀ kí n má gbọ́dọ̀ ẹ̀ bọ̀. ṣe problem náà àbí àwọn lẹ́yìn ilé náà ni no problem o ṣe mo dúpẹ́ thank you very much yeah god bless you. kí ló ṣẹlẹ̀ tó ń tẹ̀lé àgbọ̀dá náà. màdìyà gbogbo wa la mọ kí ló ń ṣẹlẹ̀ ní family house mi ṣòdì family house wa ló tún wá lórúkọ jù nílùú wa màdìyà hmm, hmm. àmọ́ family house wa ṣe lórúkọ tó bẹ́ẹ̀ náà náà ṣe burú o àwọn ní capital city àwọn tó ń ṣe nǹkan burúkú ìyẹn ló ń bà mí lẹ́rù nǹkan títọ́ sọ wọn sọ fún mi ni wípé kí n má gbalé lọ o kí n kọ́kọ́ máa bọ̀ wá sọ́dọ̀ tòun náà ṣé mo mọ̀ pé mo ti wá sílé tipẹ́. Ah, ah. nígbà tó ti wà ní pé ẹ dúró sínú ilé yẹn ṣé lè bá máa ń bọ ọmọ lẹ́rù ni. sórí ìfẹ́ kan náà tẹ́lẹ̀ gbogbo ìgbà tí mo wà nílùú wa lọ́dọ̀ wa tí mò ń gbé nílùú wa ilé ìtọ́sọ̀ ni mo máa ń gbé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ o mi kì í dúró sílé ẹ ìyẹn kan ló mú wa kúrò nílùú tó jẹ́ gbogbo wa tètè sá kúrò so bá ṣe wá ń kóra wa lọ yìí my dear mo ní láti fọgbọ́n ṣe ìyẹn ní tọ́sọ̀ náà ń try láti ràn mí létí anyway nǹkan kan wà tí mò ń rò ṣé you understand mo ti rántí kí ni pictures àwọn màmá àti bàbá mi ń ṣe nínú mọ́tò mo gbàgbé ìsìnlẹ ẹ̀gbọ́n ni mo kó wọn lọ sọ́jà ni. mo fẹ́ lọ tà wọ́n ni àbí kí ló fẹ́ fi pictures. mo fẹ́ lọ fi wọ́n yáwó ni. tẹ ẹ máa tiẹ̀ máa lọ́rọ̀ gidi lẹ́nu sí mi ọkọ ẹ ṣáà ni mo jẹ kí ló fẹ́ lọ fi wọ́n ṣe ni mò ń béèrè question ti ń béèrè ò tí ì le jù. ẹhẹ ó ṣe ń sọ̀rọ̀ ewu dẹ ni ṣé mo fẹ́ lọ fi wọ́n yáwó ni mo kó wọn lọ sọ́jà nítorí nǹkan tí mo fẹ́ rà fún wọn. sọ o fẹ́ bá mọ̀ sí mi ra nǹkan o fẹ́ bá bọ̀ sí mi ra nǹkan àbí. ayé ènìyàn ẹ fura ìfura lóògùn àgbà o ìfura lóògùn àgbà. pàṣẹ ò fura ó jáná ó jáná àjàtẹ́ rí ò fura ó mm, dẹ̀ jì ò bá fura ó lè ní oko ìfura lóògùn àgbà o ọ̀rẹ́ ìfúnra ló gbàgbà òun àgbà òun. ẹni abẹ́ la mọ̀ ta ló mẹ́ni tó fẹ́ òun ayé yọ òun hmm. ènìyàn rẹ̀ fúnra rẹ̀ hmm. àkọsílẹ̀ ti dúró ó ti dúró hmm. ènìyàn rẹ̀ fúnra àkọsílẹ̀ ti dúró. ojúnú lọmọ ejò ń lò bẹ́ẹ̀ ni nínú ènìyàn oríṣiríṣi ni nínú ènìyàn oríṣi èèyàn ní bẹ láyé bó bá lójúnú pé ní rí wọn o àìmọye èèmì ènìyàn tí wọ́n ń forí rìn ẹsẹ̀ wọn ló wà lókè ọlọ́run ní kó má kó ayọ̀ òun ẹ̀ fúnra ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi ní fún àgbà níyó omi jẹjẹrẹ lójú ayé ní ṣódà omi jàre ìbànújẹ́ mà ní kí májèsí tójó fi rọrùn ó mà ṣe o àkọsílẹ̀ ẹ̀dá ò lè tà sí àkọsílẹ̀ ènìyàn ti dúró. ẹ ṣe àti church mm. ọlọ́run á máa sọ agbára dùn. àmín àmín dídé dídé jókòó jókòó. mo ti lọ sí ọ̀dọ̀ pásítọ̀ náà ọwọ́ ni kí n wá sí bíbá náà kí n wá dúpẹ́ ọlọ́run wá sí. kò tó yẹ ẹ kí ni tíjọ ọlọ́run wà fún ìgbàgbọ́ wa ò tí ì pé tá a bá fẹ́ràn ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa àti pé nígbà tí àwa bá ń pera wa ní alàgbà àjọ tí pásítọ̀ ń pera ẹ̀ pásítọ̀ tí ọmọ ìjọ wà tí ò níṣẹ́ lọ́wọ́ mm. ṣé ọmọ ìjọ tí ò níṣẹ́ lọ́wọ́ ó lè rò oúnjẹ jẹ kánú àbí ẹni tí ò jẹun kánú ó lè ké aleluya tó rinlẹ̀. àdáde ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ń rò bẹ́yìn ṣe ròyìn hmm. ẹ̀kọ́ àròjinlẹ̀ sí ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé iṣẹ́ ti wà báyìí amóde mọ̀ pé kì í ṣe iṣẹ́ yẹpẹrẹ iṣẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ ni ó sì máa tó ẹ jẹ lágbára ọlọ́run ó máa ṣe láṣeyọrí ìyẹn ti wà bẹ́ẹ̀ pásítọ̀ wa bá mi sọ̀rọ̀ kan sórí mission house tó ń gbé yẹn àǹfààní ńlá ni o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó léwu ṣé o mọ̀ pé ẹni tí a mọ̀ lé ẹ̀ tá a mọ̀ náà ẹ̀ ó dàbí ẹni pé ó léwu díẹ̀ ẹ̀rí sì fi yé mi wípé ò lọ́kọ rí. bẹ́ẹ̀ni sá. ẹ pásítọ̀ wa sọ fún mi wípé ó ní nínú àwọn brothers wa ní church tí wọ́n ti ń kọ ẹnu ìfẹ́ sí ẹ wọ́n ní ató méjì àbí mẹ́ta tán kó ẹnu fẹ́ sí ẹ kò sí kankan tó tó jẹ́ ọ̀hẹ́ fún kò sí kankan tó dá lóhùn. dadi kò rí bẹ́ẹ̀ ṣe rò ó ẹbí tí mi ò mà ní ará tí mi ò ní òun ni mo mà ṣe rò pé kí n ṣọ̀rẹ́ yàn. ṣé àwa ìjọ ọlọ́run ààtò ẹbí ààtò ara fún ẹ ni. ẹ̀tọ́ ẹbí sá. àti tó ẹbí àti tó ara fún ẹ èmi á fẹ́ kó o ṣe àṣàrò lé lórí nítorí nǹkan míì sì kọ́ omidan tó ń dágbé ní mission house àwọn èèyàn wa gbọ́ yìí sọ yìí gbèkè yíde agbọ́tẹ̀kù sọfẹ́ yẹ ó pọ̀ wọ́n á rí wíìsì ẹ̀ lára ṣùgbọ́n tóun bá ti di ẹnìkan mú tán ti mọ̀ pé ẹnì báyìí ìní ó jẹ́ ọkọ rẹ̀ kò sí nǹkan tí wọ́n lè rí sọ mọ́. ẹ ṣe gan ni dádì mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí èmi náà wá ṣe ìlérí fún yín pé màá lọ ṣe àṣàrò lórí. o ṣeun o kárẹ̀ jésù á wà pẹ̀lú ẹ̀ wà sórí rẹ̀ o kárẹ̀. ó ṣọmọ jẹ́jẹ́ o láyọ̀ lè máa dán o ó dáa ó kì ẹ rárá ma ọkọ mi tiẹ̀ ti fẹ́ máa lọ náà lè wọlé yẹn sá. àṣeṣe mi mò ń lé ah, yẹn. rárá o dáàdi ó dáhùn sá ó dáhùn ma. jésù àwa pẹ̀lú ẹ̀ àmì jésù. ẹ káàbọ̀ máa èdè á káàbọ̀ lẹ́ bóun lọ ọ̀hún. ṣé o bá wọn. bẹ́ẹ̀ni. àdúpẹ́. ẹ̀wọ̀n yẹn ti ẹ̀kọ́ ẹ̀wọ̀n yẹn ti ẹ̀kọ́ dáàdi àwọn adébánkẹ́ ti travel. wọ́n ti lọ. bẹ́ẹ̀ni. Ah! Èdùmàrè ọba ògo jésù kristi ọmọ aládé àlàáfíà bá mi mú wọn gúnlẹ̀ láyọ̀ bá mi fìṣọ́ rẹ ṣọ́ wọn bá mi dáàbò rẹ bò wọ́n kí wọ́n gúnlẹ̀ láyọ̀. máàmi bóyá ẹni tó dákú ti kú fínfín bóyá ìwà ẹnìkan tàbí àdúrà ẹnìkan nínú àwọn tí ikú rẹ̀ kàn ó ní Elédùmarè rò tó fi dá ẹni bẹ́ẹ̀ padà máàmi tí wọ́n bá wá jí tán aya ló dákú ni. ó yẹ ọkọ mi ọ̀rọ̀ rẹ̀ ò yé mi. Máàmi, lọ́jọ́ sí tí mo gbẹ́mìí mi, ọpẹ́lọpẹ́ àdúrà bàbá mi. Ó ní òjé fọjọ́ lọ́jọ́ lọ o, nítorí àìmọ̀wá wù yín. Èmi, oyè, lẹ́nu rẹ̀ sí mi. Máàmi bẹ́ẹ̀ ni o, ó ní bí wọ́n bá ṣe yín lóore ẹ̀ẹ́dúpẹ́ rí ẹni tá a sì sí lóore tí ò mọ mo dúpẹ́ olúwa wọ́n ní ká fi kà lọ́wọ́ bóyá yóò mọ gbà mí ọlọ́run. Ah, ọlọ́run gbà mí. bí wọ́n bá sì sọ fún pé kò rí bẹ́ẹ̀ yóò di ìbò sí àrè ẹni tí ń pariwo níbi tó yẹ kó ti dákẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò sáré níbi tó yẹ kó ti rìn ni tí irú ẹni bẹ́ẹ̀ bá wá débi tó yẹ kó ti sùn ibẹ̀ ni ó kú sí. oyè oyè ah. kàyéfì ńlá látúnṣe àtúntàmà tó ṣàrẹ. ayé ènìyàn ẹ̀fúnra ìfúnra lóògùn àgbà ó ìfúra lọ́gbọ́n àgbà. Máṣíá ò fúra mo jáná mo jáná àjà tẹ́rí ò fúra mo dé. Mm, Abájọ náà ẹ̀ ẹ̀ kì fẹ́ lọ sílùú yín àṣekó paraku nílùú yín. Kò sí wàhálà. you call this village? Hmm? You will say yes, Jare. Don't mind that. Uh. Ah. Uh. Oh, sure. à orí kí ni ah, ṣùgbọ́n òun ló ẹ̀kọ́ wọn bá wa nílé náà. mo bẹ́ẹ̀ bí jọ̀gbọ̀n mo bẹ́ẹ̀ bí. <laughs> nílé ọkọ ni. àjàtẹ́ rí ò fúnra ó dẹ̀ jìyà mú. ó nílé ò bá fúnra ó lè ní oko lóko. ìfúnra lóògùn àgbà o ọ̀rẹ́. ìfúnra lóògùn àgbà ò òògùn àgbà ò. ẹni abẹ́ la mọ̀ ta ló mẹ́ni tó fẹ́ wù ayé yóò ní ẹ̀ o. Hmm. ènìyàn rẹ̀ fúnra ọ̀rẹ́ àkọsílẹ̀ ti dúró. ó ti dúró. Hmm. ènìyàn ẹ fúnra. àkọsílẹ̀ ti dúró. ojú nù lọmọ ejò ń lò. forí rìn ẹsẹ̀ wọn ló wà lókè ọlọ́run ni kó má kó ayọ̀ òun ẹ fura àmín ènìyàn ẹ fura àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fura àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi nìkun àgbà níyó ẹ omi ní ọ̀lẹ́ o. ẹ ká sọ ma. ẹ kú ewu ọkọ o. yes ma. ẹ pẹ̀lẹ́ o. ẹ ká sọ ma. pẹ̀lẹ́. yes ma. ẹkú àkànlé. yes ma. ọlọ́run àdúró tì yín. àmì ma. ìdílé ìdílé ìdílé ẹ kú ewu ọkọ. yes ma. láti bo. ah mama <laughs> láti ìlú èkó ni ìyá tí ìbànú parọ́ wà láì ìlú yín jìnnà àfi bí sẹ́mi sẹ́mi jìnnà ọ̀run. ẹgbẹ́ ni dákẹ́jọ́ látọ̀dọ̀ mi ìkọ̀tún ni mà èmi ni aya rẹ̀ dé bánkẹ́. ìkọ̀tún. bẹ́ẹ̀ ni mà. ọ̀gá ní ẹ̀dá kan. adéwálé má bọ̀ má bọ̀ má bọ̀ ó lálejò má bọ̀ ń ta o. mo ti dùn. <laughs> Ah. ẹ ká sọ ẹ ká sọ sáà láti bo. láti kó ni sà. àní ó ní òun aya ìkọ̀tún aya ìkọ̀tún. bẹ́ẹ̀ ni sà. ìkọ̀tún ìkọ̀tún èwo. ìkọ̀tún ọmọ yìí ni sà ìfẹ́ àtàjọ wà ni. ẹjọ wa. bẹ́ẹ̀ ni sà. ibo ló wá yà sí. ọ̀rẹ́ wọn kú tọ́ṣọ̀ ló ti ń pè wọ́n láti jẹta tó báyìí wá ń bọ̀ náà wá kọ́ àwọn pé kán dé sọ́dọ̀ àwọn èmi tẹ̀ ni pé kán máa lọ báwọn tó yẹ kó wọ́n ti wá létí pẹ́ dẹ́n àwa náà wọn ò mú wa délé rí wọ́n ṣàní pé lè yé mi so òun náà fi lọ síbẹ̀ sà ẹ má bínú sà ẹ má bínú ma ó yẹ ká ti wá létí pẹ́ ẹbí mi kọ́ ẹbí ìkọ̀tún mi. ọ̀dọ́ tọ́sọ̀ ló wáyà sí. bẹ́ẹ̀ ni. Ah, ah, ah, ní tó fi dáa kéèyàn kàwé nù o ìwọ tó ò rí arí bó ló ṣe wáá dá wa mọ̀. <laughs> mo ní fọ́tò yín lọ́wọ́ ivat mo sì kó fọ́tò yín lọ sọ́jà lánàá mo lọ fi ra àwọn nǹkan tí mo máa kó wá kódà mo ní lórí fóònù. ṣé pé fọ́tò mi bẹ lórí fóònù. bẹ́ẹ̀ ni sá àti tí mọ́mì ìyàwó ni sá. òru nǹkan ìyá àkọ́tún. èmi rèé ọ̀rọ̀ ayé alákọ̀wé ẹ̀yìn àbí tìkọ̀ tó gangan náà ń bẹ lọ́wọ́ rẹ̀. àbẹ́ mi fẹ́ mú ẹjọ́ kò ṣe ẹ̀yìn. òun ni invat òun àtàwọn mẹ́mu lò sí. mo rè mọ̀ mo rè mọ̀ ìyá àkọ̀tún ìyá àkọ̀tún ìyá àkọ̀tún. Ah, ah, ah, adéwálé ọmọ mi nìyí ìkọ̀tún ìkọ̀ ó máa pàjùbà síbi tí kò síbòjì kórun má bàa pèrò ọ̀nà. No kò tún kọ́. ṣé ó sì màmá. ẹ màdàmú ẹ sì ní kò sí ìyàtí ìsokùn látọ̀dọ̀ ìtẹ̀ ti wọlé sẹ́wọ̀n pé ẹkùn ayọ̀ rẹ̀ ń sun ẹ wọ ọlọ́run rẹ̀ lẹ́kú dàre. bóyá ah, ní dìbànújẹ́ jàre ọlọ́run rẹ̀ lẹ́kú. sọrí ìkọ̀tún tó ń sọ yìí ó ti rí bí àgbáre ti pẹ́. bí àgbáre bàbá kò yé mi. ó ti kú ní ìsìn ìyọ́ tọdún mẹ́jọ. ẹ àmàjọ wà ní òun máa ní bàbá àwọn ọmọ yìí. Ah. <laughs> ikú kẹ̀. ó lọ bí àwọn ọmọ méjèèjì. òun bá ọmọ méjèèjì yìí fún. àtẹlẹ tó dùn pẹ̀lẹ́ tó gbé lọ́wọ́. bẹ́ẹ̀ni sà. wo ó kàn jẹ́ pé okú rẹ̀ ò ṣeé ṣe ah. sí tòsí ni. kódà gan kò ṣeé ṣe ṣe tí lé ní kó mọ̀ bàá mọ̀ bà wá nú jẹ́ ìgbà ní kó ká lọ sójú orí rẹ̀ ibi tá a ṣí sí kọ́ wá lọ mọ́. Eh, eh ayé mi rè é ẹ wò ó ju gbogbo ẹ lọ ju gbogbo ẹ lọ ẹ má jà dúró ta ẹ má bọ̀ nulẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ àtiwọ́ náà ìwọ náà má bọ̀ má bọ̀ ìwọ náà má bọ̀ gbogbo yẹ má bọ̀ nulẹ̀ má bọ̀ má bọ̀ ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. Mm-hmm ẹ kú o. ènìyàn ẹ fúnra. ẹ kú o. àkọsílẹ̀ ti dúró. ènìyàn ẹ fúnra. àkọsílẹ̀. Ah, báwo ni o ṣe ní pẹ́ ọ̀rọ̀ gbogbo pẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ lẹ́mọ̀ọ́jẹ̀ ah, ká fi ṣe inú rẹ̀ kó bá rẹ ni. Hmm. ẹ̀hẹ́n ṣé máa jẹ́. pàtàkì ọ̀sán. ah ti tojọ́ tojọ́ tojọ́. ah gbà sọ̀hún. ah. láti ṣe kò wá sí. ọ̀rọ̀ sista Janet là ń sọ èmi àti pásítọ̀. ẹ ti wá máa wọ èèyàn ẹ̀. Ah, òun náà kọ́ ni mò ń bá bọ̀ yìí àmú <laughs> èèyàn ẹ̀ pọ̀ lámọ̀ ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ ń bíbáyìí broda Samuel tún kọnu fẹ́ sí i kò gbà. láti bóyá broda yẹn ò wú. àwọn mẹ́ta míì títún lọ kọnu fẹ́ sí i tí ó gbà kì í ṣàwọn èèyàn lásán àwọn tán níṣẹ́ dání dáadáa tí wọ́n rí jẹ rí mu tí wọ́n lè tọ́jú ẹ̀ kó gbà. ó bọ̀ dáàdì èmi ò rò pé ọ̀rọ̀ yìí yẹ kó mú ẹ̀yìn àti pásítọ̀ àtàwọn elders church lómi lọ́kàn tó tó yìí náà. láyé ìjọ ni wọ́n sọ pé ọba ìwà àtìmọ́lé ah. ní òde òní <laughs> ọba tí ò bá ṣọ́ra yóò wẹ̀wọ̀n. kí lè sọ kí lè sọ ní tí mò ń sọ ni wípé ọlọ́run má jẹ́ ká rí àkóbá tí wọ́n fi lè ti church nítorí ọ̀rọ̀ Janet yẹn àmọ́ rí àgbà síbẹ̀ tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ sí ta ni èèyàn ẹ̀ tá a mọ̀ ọgbọ́n tá a dẹ̀ ń dá ni pé tó bá fẹ́ ṣègbéyàwó bí ò tiẹ̀ níyà tí ò ní bàbá aṣá làwọn aráalé kankan tí wọ́n á wá tá a fi mọ̀ wípé ah, ẹni tó fojú jọ ni ìyẹn là ń là ń là ń ṣe ẹpẹlẹ ẹkọ tara o jàre iṣẹ lè bá yín gbóúnjẹ yín wá. o ti ya o ti ya o ti ya. ẹwà ajọ ìmí ń dání. jẹ́ mu díẹ̀ sínú omi yẹn ah, máa gbé yẹn lọ o jẹ. Hmm, àkọsílẹ̀ ti dúró hmm, ènìyàn ẹ fúnra hmm, àkọsílẹ̀ ti dúró ọlọ́mọdé yẹn mọ̀ sí ó sì ní mọ̀ sí o òkú lọ́gà tá a ti tọwọ́ láti jọ àṣìṣe àṣìṣe àti sọ̀rọ̀ ní kí tó mọ̀ bọ́ lẹ́ni o ah, àwọn ni mo wọlé bọ̀ mo ti wọlé èyí tí ìjókòó ni àwọn ni àwa sùn ah, ọ̀nà èkó yá ah, mo wí náà ọkọ sì máa wòran yóò máa ranjú wọn àfi kan pàtẹ́mẹ́rẹ́ yóò máa wò bí olónú rèké bọ́lá àmọ́tá gbà náà nìyí. ayé ènìyàn ẹ̀fúnra ìfúnra lògùn àgbà o ìfúnra lògùn àgbà máa ń sá òfúnra. aláwọ̀ eléyìí eléyìí lọ́lọ́ wà nínú fóònù rẹ wọn náà wò bọ́bá yàtọ̀ síra wọn. Oni. ni, Oni. ni, wọn ni ni, àwọn ọmọ. Tọ́ṣọ̀. Káàbọ̀ tọ́ṣọ̀. Ikọ̀ tún ọ̀rẹ́ rẹ̀ ló fi ìyàwó àtọmọ ránṣẹ́ sílé. màmá kò fi mí ránṣẹ́ sílé àjọ débí báyìí ni <laughs> kò fi mí ránṣẹ́ sílé ọ̀dọ̀ wọn ló dẹ̀ sọ fún mi pé òun lọ ọ̀dọ̀ wọn. ọ̀dọ̀ mi ọ̀hún inú obama ti gbà fún un ẹ obama ti gbà fún ẹni tí ò mú ẹ wálé rí. irọ́ ó sọ fún ìpè tí ń pọ̀ òun láti jẹta lẹ́yìn tó tún jẹ́ pé tún pè lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́yìn tó kó máa wà sọ́dọ̀ yín ọ̀dọ̀ yín ni kò dé sí. ẹ̀yin ni èmi pé kọ̀ tún. ẹ̀yin ni ọ̀yin lẹ́pọ̀ kọ́ mi. dadi mọ́mí mi ò pè kọ́ tún ẹ gbogbo àṣàlámọ̀ bó ti fi kú sàgbà mi. drona irú aṣọ wo nìkan tún wọ̀nà. ó wọ shirt mm. orange báyìí mm. pẹ̀lú black wọ́n ya flowers mm. ó wọ jean pẹ̀lú shoe black. o lo glasses. o lo glasses. dúdú àbí. ẹ black. dadi mo rí kọ́ọ̀tù. irọ́ ni ó bá ti bá mi mú kọ́ọ̀tún ó bá ti mú débì. kàyéfì tó jẹ́ ò jẹ́ kí n lè gbàgbọ́ pé ò ní àti pé àìgbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀ sí sàkání mi pé ẹ lè ṣẹlẹ̀ ò jẹ́ kí n mọ̀ pé ò ní and mo dẹ̀ try o mo try mo torí bí mo ṣe kọjá àfẹ̀gbẹ́ wa mo kọ̀ wípé ẹni ìjẹ ni mímọ̀ ìjẹ́ kí n padà kí n wo kọ́nà tó navigate báyìí kí n wo ó ti disappear. ayé. Yeah ènìyàn ẹ fura ìfura lóògùn àgbà o ìfura lóògùn àgbà pàṣẹ ò fura mm, ó jáná ó jáná àjàtẹ́ rí òfura ó dẹ̀ jì onílé ò bá fura olè ní oko ní oko ìfura lóògùn àgbà o. wọ́n farahàn ni ó wá farahàn rẹ̀ mi. mò ń bọ̀ dádì lórí kọ̀ọ̀kú. ọ̀sọ̀rọ̀ à ń kalẹ̀ bá wọn. ẹ fura ìfura lọ́gbọ̀n àgbà o ìfura lọ́gbọ̀n àgbà. pàṣẹ ò fura ó jáná ó jáná ajá tẹ́rí ò fúnra ó dẹ̀ jẹ́ onílé ò bá fúnra olè ní ní oko ìfúra lóògùn àgbà o ọ̀rẹ́ ìfúra lóògùn àgbà o ẹni abẹ́ la mọ̀ ta ló mẹ́ni tó fẹ́ mú ayé yọ mí ẹ o. ṣé bí mo sọ wípé ó máa máa farahàn ẹ́. alágbègbà ojú àná lásán lè mí pé ah! kàyéfì lélẹ́yìí ikọ̀ tún kó ìyàwó àtọmọ wa lé ni. ojú àlá lásán nìkan kọ́ àrìnàkó wà kò síbi tí ò ti lè farahàn ẹ́. dákẹ́ máa sọ̀rọ̀ tá a ti ń bọ̀ rẹ̀ àṣírí yá yá ṣé kò yá ṣé kò ní yá yá ọmọ tó sọ tẹ̀lé mi ká oh. lọ ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi nìkun àgbà níyó ẹ. ọmọ tọṣọ. alágbèbá. kí ló ṣẹlẹ̀. Ah! alágbèbá ọ̀rẹ́ mi ni o. dákẹ́. kẹ́lẹ́rì. dákúrúmá dákúrúmá dákúrúmá. sọ ẹni tó kú ti kú. alágbègbà ilé ìgbọdọ̀ kú ògúnmọ̀ kan ṣoṣo ah! ayé máa sún àwọn òbí ẹ̀. mo ní kó o dákẹ́ tó o bá sọ̀rọ̀ jù wàá ṣìṣọ́ sí àṣẹ̀dá nítorí pé òun ló fún wọn òun ló dẹ̀ tó gbà á ìbànújẹ́ tiwọn nìyẹn ọ̀fọ̀ tiwọn nìyẹn àwọn ló ní àdánwò. alágbèbá kò gbọ́dọ̀ jẹ́ àdánwò àdánwò ti ẹ̀yìn lẹ́yìn ọmọ kan ṣoṣo tí ò pé méjì lọ́wọ́ òbí ẹ̀ ìṣẹ́ ìyá èyí wọ́n fi tọ̀ àsìkò tó yẹ kí nǹkan tó kó wúlò fáwọn òbí ẹ̀ wọ́n kù mí. mo ní kó o dákẹ́ kó o má sọ̀rọ̀ mọ́ torí tó bá sọ̀rọ̀ jù wàá ṣẹ̀sí adẹ́dà tó ṣẹ̀dá ẹ̀ jẹ́ kí n sọ nǹkan kan tó máa ṣẹlẹ̀ fún ẹ lọ́jọ́ ìdájọ́ ọlọ́run máa jí gbogbo òkú dìde àwa sọ fún gbogbo wọn pé mo jẹ yín ní gbèsè ìwọ òbí tó pebi mọ́nú tó fi tọ́jú ọmọ lásìkò tó yẹ kó o máa jẹun ọmọ tí mo wá pa ọmọ náà dànù mo jẹ ẹ́ ní gbèsè ìwọ ọmọ àsìkò tó yẹ kó òbí máa jẹun ẹ tí mo pa òbí yẹn dànù mo jẹ ẹ́ ní gbèsè àwa ni ẹ̀yin ìránṣẹ́ mi ẹ máa gbọ́n tí wọ́n ń sọ nígbà tí mo mú àìṣe déédéé mi wá bá wọn hmm. gbogbo ẹni tó bá sọ wípé ọlọ́run ìwọ ló fún mi ìwọ ló gbà á ọlọ́run á ní ẹ lọ fi sí àlìjọ náà onídẹ̀ra ṣùgbọ́n gbogbo ẹni tó bá sọ fọ́lọ́run pé léyìí tó ṣe ó máa ṣe é rè á ní ẹ lọ fi ṣe owó ẹ̀ dá a lẹ́jọ́ ọmọ tọ̀ṣọ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ. alágbèpá ẹ dákun nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe àwọn kìíní yìí tẹ̀ máa rán tó máa ń jẹ́ àṣírí bọ̀ lọ́dọ̀ Elédùmarè ẹ dákun ẹ bá mi ràn bóyá wọ́n lè dá ẹ̀mí ọ̀rẹ́ mi padà. sẹ́ni kankan ò tí ì mọ̀ pé ọ̀rẹ́ rẹ ti kú. aládùúgbò àìrán ti mọ̀ torí bó ṣe ṣẹlẹ̀ ni màmá pariwo. ọ̀sán ti já nìyẹn ọ̀run ti dọ̀pá tìró ti yẹ̀ lójú òkú kò sí nǹkan tí mo lè ṣe sí wọn. tí lakata bó bá ṣubú ó kò bá bẹ ẹni tí ó gbé dìde òmíràn ṣòro gbé ṣé àpàjùbá wa lọ náà nù. láṣà kúrúnú kúrúyà. Àjùkú ló tàtà. Vamos a consultar. Yakurdum, yakurdum, yakurdum. Ya ya ya komiser. Tọ́ṣọ̀ ọ̀rẹ́ rẹ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó máa ń sùn ní òòrù. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ó dẹ̀ máa ń sọ̀rọ̀ ní balùwẹ̀ ó tún máa ń kọrin. ni ìkọ̀ tí gbogbo rẹ̀ ń describe yìí. ọmọ tọ́ṣọ̀ alágbègbà mo ti rọ́nà àbáyọ. alágbègbà yẹn. bára ẹni mọ́. ọmọ tọ́ṣọ̀ alágbègbà ọdún mélòó ni o pe ọ̀rẹ́ rẹ bí? ọmọ ọgbọ̀n ọdún ní kọ̀tún. mélòó ni òkúta ọdún tó wà lọ́wọ́ rẹ yìí. ní ti kíkà méjìdínlọ́gbọ̀n ni. ó ya gba méjì sí i. dákẹ́ má sọ̀rọ̀ dúró dáadáa. dàkúrú gàjí dàkúrú gàjí. Who the يكون درجة تكون كات لا كذا كون كون كنت بيت الجامي دين دادو دادا يكون يكون إذا كنت تا تا شريكانو كوشو تا راكاشي راشا كرامو Mukunsuru, Mukunsuru, Mukunsuru jadu Mukunsuru. Karasidi, kimansu kuru kujidaga. Lanta karachigi, chikinja, chikinja. Ọmọ tó ṣọ́. Alágbègbà. Ọmọ tó ṣọ́. Alágbègbà. Ìwọ yóò wá lọ sí orí àkìtàn. Àkìtàn ńlá tó rárá gbà ẹ̀gbín gan-an ibẹ̀ ni ìwọ ó lọ gbo yìí mọ́ bí adẹ́dá bá sì kọ ẹ̀mí mọ́ ọ̀rẹ́ rẹ yóò padà wá sáyé dandan ni o. mo dúpẹ́ ṣé mo lè mọ lọ báyìí ní ìṣe ara. Ah! tètè máa lọ nísinsìnyí nítorí wípé tí wọ́n bá ti sin ọ̀rẹ́ rẹ kó o tó bọ́ mọ́lẹ̀. Hmm tí àwọn àlùjọ̀nú tá a sínú kinní yìí tí kò bá ti rí ẹ̀mí ẹ̀ ìdàkudà ni ó máa dà káàkiri o. ènìyàn rẹ fún wọn àkọsílẹ̀ ti dúró. ẹ ṣe ẹ̀yin àlùjọ̀nú náà fẹ́fẹ́ o. ènìyàn rẹ fúnra. ẹ ṣe o. ẹ ṣe. àkọsílẹ̀ ti dúró. Mm-hmm ènìyàn mẹ́fúnra. alábùbá. ọ̀rẹ́ rẹ tí wọ́n ti bù mọ́lẹ̀ kó o tó dé látòrí àkìtàn lọ́jọ́sí òun ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. àní ó yé mi kàyéfì tó wà níbẹ̀ ni pé a ní ìkọ́ tó kó ọmọ wálé àti ìyàwó ni gbogbo nǹkan tí mo wá ń rò ni pé kí nìyàwó yìí máa máa rò pé ẹni tó ń fẹ́ tó dùn bímọ fún ara lẹ̀ ni. ọlọ́run fẹ́ràn ìyá ìkọ̀tún ni ó sì fi títóbi agbára rẹ̀ hàn nínú ayé rẹ̀ nì nítorí tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa ọmọ ènìyàn onímọ̀ kọ́lọ́run wà nítorí aláàrífín wa o àní pẹ́ máa yájú sọ́nà o. ṣùgbọ́n ìyàwó ẹ̀ ó kàn ń sunkún lójoojúmọ́ ni ẹkún ló ń sun tóun bá láròjinlẹ̀ ni ó yẹ kó mọ̀ wípé ọlọ́run máa ń mọ̀ fẹ́ kó bẹ̀rù òun títí dọjọ́ ayé ẹ̀ ni nítorí sọ́ọ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ó ju ti èyí tí à ń wò lórí mọ́ọ̀nmáwòrán yẹn lọ o nílé ayé rẹ̀ nílé ayé rẹ̀ kí ni mo sọ nílé ayé rẹ̀ kò ní í jẹ́ báwọn dáṣà wípé kò sọ lọ́rùn mọ́. Kai. Dákúrà yìí. Ìdílé ìlàjì ọ̀ṣunta ìjọba dáadáa bíbélì. Àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi nìkun àgbà níyó omi jẹjẹrẹ lójú ayé ní ṣódà omi jẹ màmá rè ìbànújẹ́ mà ní kí má jẹ sí tójú òbí rọrùn ó mà ṣe o àkọsílẹ̀ àkọsílẹ̀ ẹ̀dá ò lè dá sí àkọsílẹ̀ ènìyàn ti dúró orí mi máma jẹ́ nǹkan kan fún o mm-hmm. ènìyàn rẹ̀ fúnra ó àkọsílẹ̀ ti dúró. bá pàrọ̀ àfọ tó o bá gbọ́ n ò lè bú ọ bẹ́ẹ̀ ni kò sì lè dùn mí nítorí pé irú ọ̀rọ̀ báyìí tó bá lọ kángun sọ́dọ̀ tèmi náà ń kọ́ yóò ṣòro fún mi láti gbàgbọ́ ọkọ tá a fẹ́ sílé tá a jọ ń gbénú ilé tá a fi bímọ fún tó wá dẹ̀yìn ọ̀rẹ́ yìí tá a wá gbọ́ wípé àkúdàáyá òkú ni kì í sára ayé ará ọ̀run ni yóò tó yan dákun mọ̀ bí ọmọ wulẹ̀ sunkún mọ́. bàbá. Mm? ẹ jọ mo fẹ́ béèrè béèrè kan irú kú wo gan-an ló pakọ̀ tún gan. Ah. sórí aya mi sórí títí di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. bí ìmọ̀ pàtó kú tó pa òdòdó tá a gbìn nígbà ọ̀dá tá a rò wípé tó dò bá dé ìtànà rẹ̀ yóò buyì kún ni bẹ́ẹ̀ lọ́rọ̀ ìkọ̀tún rí ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. ọbẹ̀ mi ní fún àgbà níyó omi jẹ́jẹ́rì lójú ayé ní omijé màmá rè ìbànújẹ́ mà ní kí má jẹ sí tó lóde rọrùn ó má ṣe o ṣe àkọsílẹ̀ kọ̀tún sálàáfíà ni kọ̀tún kọ̀tún ọmọ tó súọ́lẹ̀ lẹ́. dadi tó sọ tí ẹni kì í mú wa ẹ mo ti rí i tó ọlọ́run ó jẹ́ ọ̀dà fún ọ ó jèrè ó fèrè jẹ́ kan jẹ̀díjẹ̀dí ò ní mo ò ní rébọ́ lórí bẹ́ẹ̀dì <laughs> ah sọrí tí èèyàn bá surprise èèyàn yẹ kéèyàn náà ò tún surprise ẹ̀ bá ẹ sọrí n tó ṣe ah inú mi mọ́ dùn o kódà gan bíi tí inú mi dùn dé béèyàn bá gẹ sínkùn mi kò ní kọsẹ̀ torí pé làálàá jànjàn ìyá ọmọdé ìyá àkọ̀tún àtèmi tí mo jẹ́ bàbá rẹ̀ ni pé kọ́ ara nílé ìwé ṣùgbọ́n rírò ń tènìyàn ṣiṣẹ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run àkùkù nílé iṣẹ́ kankan àbí òye ta la wá mọ̀ wípé ọ̀dọ̀ rẹ lọ́lọ́run ó ti wá ṣèyanu ìwọ lọ́wọ́ wa bá wá nǹkan tá à ń wá ẹ́ ọlọ́run ó jẹ́ ọ dáa fún ọ yọ yọ kalẹ̀ iyẹ ní yẹyẹlé rírọ̀ ní ràdàbà lọ́rùn yọ yọ kalẹ̀ òní fọjọ́ ọlọ́jọ́ lọ ah you surprises me. tọ́ṣọ̀ ṣé torí pé wàá ṣe fún mi ó kọ́ṣẹ́ fún rẹ̀ ni. ọ̀rẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ ọmọdé o kò ní jẹ́ ti bàbá tọmọkọ́mọ làálàá. dádì ìgbà tí yín ẹ̀yin tẹ jágbàlagbà ní gbogbo yẹn ṣẹlẹ́wà méjèèjì nǹkan tí tọ̀sọ̀ bá ní èmi ni mo ní nǹkan ìkọ̀tún bá ní tọ̀sọ̀ náà ló ní ọpẹ́ ara ni. <laughs> ọ̀dà gbọ́ I am understanding you. mo ìkọ̀tún kí ló ṣẹlẹ̀ kọ́tọ́ kọ́tọ́ kọ́tọ́ lásán bẹ́yẹn náà. wọ́n ní bó ṣe kọ́ ni n ò sáà ní obìnrin lè yẹ bàbá sọ wípé orogún ìyá rẹ̀ ló ṣekú pa ìwọ wá wò ìyá rẹ̀ ló wà nílé orí ìrònú ló wà níṣẹ́ ló dàbí ẹni pe ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni ìrònú rẹ̀ ni ò jẹ́ kó fúnra rẹ̀ kó lè wàá bá ọ ló fi ní kémi ọ wà. ṣé bí wọ́n ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run ni èyí tuntun sí mi gidi gan ni. mo ń di ìdò eré ọmọdé ni ohun tuntun pọ̀ jantirẹrẹ lábẹ́ ọ̀run wo ìwà burúkú tí ń bẹ nínú wa ni òjá a lè mọ ọlọ́run ọba tó dá gbogbo wa lọ́tún lọ́tún lòun náà ń ṣe nǹkan mo bẹ̀ ọ́ lóko náà mo fọlọ́run ọba bẹ̀ ọ́ mo ronú mọ́ má tó dá ìpayà sínú àyà tèmi torí wọ́n lèmi ń wò gẹ́gẹ́ bí ọmọ mi nìsín ọlọ́run sì ti ṣe ẹbí mọ fúnra yín mo ti láàárọ̀ ó mọ̀ mo fẹ́ lọ́n bì ọ́ mọ̀ sunkún mọ́ mọ̀ sun ẹkún mọ́ ọlọ́run ti sàárọ̀ fún wa torí ipò bímọ sọgbọ́ dákun lọ́gbọ́n. ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra. Ah. àkọsílẹ̀ ti dúró. sista adébánkẹ́. Ah, ah. ẹ ká sọ. ẹ ká sọ jàre sista mi àwọn nepa wọn ti mú bíìlì wa. ok. ṣùgbọ́n tá a dẹ̀ jókòó tá a pín owó tó wà ń bẹ̀ mm. eight hundred naira ló kàn yín. ṣé nítorí yẹn lè fi màá wá ṣe bẹ́ẹ̀ dẹ̀ ti pè mí. <laughs> anyway ẹ mọ̀ pé ń bá mi ó kàn máa wù mí kí n rojú yín. ok ẹ jẹ́ kí n wọlé kí n lọ mú wa. all right. ok mú bọ̀. I still don't believe what my ears are hearing. Be bá ń sùn, ẹ jí mi sáyé. Ìfẹ́ oh, dẹ̀ o, hóhó ìfẹ́. E Omi ojú gbójú mi pẹ̀rẹ̀pẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹnì kejì mi mẹ́rin mọ́ o. bí àlá ló ń ṣe mí ó dàbí n ò jí sáyé ẹ bá mi wá lọ ìfẹ́ mi ìfẹ́ mi dá o. òjìjẹ́ ni ìfẹ́ ni alábàásọ alábàárin olùbánidámọ̀ ìfẹ́ mi dá. amalo kí ló ń sọ fún mi yìí ẹ èmi amalo ọ̀la amalo ìwọ náà bí yìí ló ti ń dàgbà yẹn àbúrò ẹ̀ ló gbé dání yìí láti bí six years tó ti fẹ́ mi kí ló bí years kó wá fẹ́ yàwó àmọ́ síbi kan kébì àti máa mọ̀ nǹkan kan pa ẹ̀ kó wá nínú kọ̀tà ní báwo lè máa rí lára ẹ̀ kí ló sọ fún mi náà báwo lè fẹ́ rí lára ẹ̀ ẹ́. ìbànkẹ́ ọ̀rọ̀ ẹ yé mi o. ọ̀rọ̀ mi ò yí ẹ tọ́rọ̀ mi bá yé ẹ ni ò ní máa sọ orú nǹkan tó ń sọ yìí náà ah, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ fún mi láti ẹjọ́ ẹ̀ mi ò mọ àwọn tó bí ẹ mi ò mọ iye tó ṣu ẹ ó wá sọ fún mi pé ọ̀rọ̀ mi yé ọ̀rọ̀ mi ò yé rárá lò ọ̀rọ̀ mi ò yé àtọ̀. Adébánkẹ́ Adébánkẹ́ ó ní láti understand àwọn kọ̀ọ̀kan èmi tó ń wo iná oṣù àkìn ṣọmọdé ní ìṣọmọdé ó máa ní nǹkan tí mo rí i sórí ìlú wa tó ló fẹ́ lọ yìí àwọn èèyàn mi tó ló fẹ́ lọ mọ̀ yìí ó gbà sùúrù ọ̀dọ̀ wa ní capital city àwọn èèyàn burúkú kò dẹ̀ ní í dá a kan wa ṣé bá ṣe jọ ń jẹ tá à ń mú yìí ṣé kò ti tẹ̀ ẹ́ lọ́rùn ni tí nǹkan kò ṣẹ́ nìkan kọ́nu wa tèmi àtàwọn máa ti wọ̀. ìwọ náà gbọ́ nǹkan tó sọ ọ́ sìn èèyàn mélòó gan-an ló fẹ́ bá mi mọ̀ ọ́ pé báyìí ló ṣe rí ẹ ìwọ náà wọ́n rọ́ta pa fáwọn òbí mi pé mo ti mọ àwọn òbí ẹ tó dẹ̀ wọ́n pàjọ parọ́ ìfún wọn ni pé mi ò mọ àwọn tó bí ẹ jẹ́ kí n mọ àwọn òbí ẹ nàún ẹ jẹ́ kí n mọ àwọn òbí ẹ láti ẹjọ́ yìí ó dẹ̀ jọ nítorí ọlọ́run à. àdìbàkà sọrí àtòní òtún ṣé lùwà mm-hmm. a sì máa lọ bọ́sọ́rí nǹkan tó ń fẹ́ kó mọ̀ ni wípé bí mo ṣe dàgbà tó yìí tí mo dàgbà tó yìí tó ń rí mi tó kún dàbẹ́ ni pé mo dákẹ́ lójú ẹ̀ mo ò ṣàdédé dákẹ́ o ṣé mo fi yàjẹ́ rẹ̀. mo fi yàjẹ́ rẹ̀. nǹkan tó bá béèrè mi ò fún ẹ. mo fún un. Adébánkẹ́ you know I love you. èmi náà nífẹ̀ẹ́ bọ̀ tí kò lè dá bí kí n máa wọn tó bí ẹ nà wọn. ẹ̀rọ ayé mi lóde ẹni tó lọ́kọ kọ́kọ́ kú ni mo gbọ́ rí kí ni ká ti wá gbọ́ èmi fúnra lára mi tí mo wá ń fàbùdá àyà ó mà ṣe o ojú wo làwọn èèyàn fi mọ ọ̀rọ̀ àwọn ọmọ mi báyìí ah! àti pé táwọn ọmọ yìí bá dàgbà kí ni mo fẹ́ sọ fún wọn kó ṣe bàbá wọn ìkọ̀tún ah! èdè fún mi yóò dá o ládùúgbò bí àwọn obìnrin ṣe pọ̀ níta tó ah! ó ṣe wá jẹ́ èmi dé báńkẹ́ ló wá rí mú kò yẹ kó jẹ́ èmi lè máa ṣẹlẹ̀ sí nǹkan tó nǹkan tó ṣe yìí ò òun ah! ni ayé mi lóde. I still don't believe what my ears are hearing bí bá ń sùn ẹ jí mi sáyé ìfẹ́ mi dẹ̀ o ìfẹ́ omi ojú gbọ́jú mi pẹ̀rẹ̀pẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹnì kejì mi mẹ́rin mọ́ o. tafiya laloshe mi e ó dàbí n ò jí sáyé ẹ bá mi wà lọ. ọ tiẹ̀ rí mo ti tiẹ̀ dúpẹ́ tó o sá lọ. àbó irú nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ tí mo gbọ́ rí sórí ọkùnrin náà ọmọkùnrin náà sá lọ ní gbọ̀gbọ́ pé àkùdá àyà nìyàwó àbó rí nǹkan táwọn bá wá ní kan ọmọ lọ ọmọ aráyé wọn á rò pé ká ni wá wọn á pè wá ní ká. ìwọ lèmi ọwọ abẹ mo fọlọ́n bẹ̀ ọ́ mo fi kúnlẹ̀ abẹ àmọ́ bẹ̀ ọ́ torí ọlọ́run ìwọ ni kọ́ ọmọ kọ̀ wá ní bàbá àtìyá sọgbọ́ tán. adébànkẹ́ ẹ gbọ́ ó máa wu òkú ọ̀run láti fún aláya tí ò dúró nìyí bóyá ìgbé ẹkún tí mo sun lọ́jọ́ sí pé àjọ sọ báyìí ló jẹ́ kó fún mi lọ́mọ ọmọ hmm. ìwọ ni mo á fẹ́ bẹ́ẹ̀ báwo lo ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlà mi lójú. ẹ ṣe máa ẹ ṣe mo dúpẹ́ tẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n mo wá fi ń dá yín lójú pé Ìrẹ́mídé nìkan ni màá gbé dání lọ màá fi bí àti mọ́tò sílẹ̀ tó bá ti wọlé màá padà wá gbé àti mọ́tò màá dẹ̀ bá yín ṣeré dáadáa kí tó máa lọ. ọlọ́run ó jẹ́ ọ̀dà fún ọ ó jèrè ó fèrè ìjẹ́kọ̀ọ́ ìbànújẹ́ òní. Mm, òjijì ẹni. òní káwọ́ lórí ẹkún lórí àwọn ọmọ náà. ìfẹ́ ni alábàásọ. lágbára owó náà. alábàárín olùbáni dámọ̀. ìfẹ́ mi dá. mi ò lè sọ bí nǹkan tí mo ṣe nínú ilé bó ṣe wà important tó ó tiẹ̀ ti jẹ́ kí n gbàgbé pé ń dúró dé mi níta ẹ má bínú ok ẹ nǹkan tẹ́ ń ṣe nílé ti jẹ́ kẹ́ gbàgbé àgbẹ̀. mo ti gbàgbé mi ò kàn lè sọ bí nǹkan tí mo ṣe ló ṣe wà important tó ni ẹ dẹ̀ mọ̀ pé jésù kristi ò fẹ́ ká máa parọ́ torí ẹ̀ ni mo ṣe sòótọ́ fún yín. anyway mi ò bínú nínú àsìkò ìṣòro ọ̀hún wáṣà ti gbàgbé gbogbo wa. ọlọ́run ò tiẹ̀ ní gbàgbé gbogbo wa. àmín àmín. kí wọ́n nìkan tí mo lè ṣe fún yín. ṣe rí sister Janet ọ̀rọ̀ tá a sọ kù lọ́jọ́ sí náà ni òun ló tún gbé mi wá ká ní pé nígbà àtijọ́ sọ yẹn lẹ ti sọ yes ni ṣe rí pé by now ìsẹ́dàkà ti máa mú date ọ̀nà àti dànù àbí ká ká máa ṣègbéyàwó gan but nígbà tá a jọ sọ tẹ́ ẹ̀ fún mi lésì tó wú mi lórí òun ló tún gbé mi wá padà. but brother sanwó. ọmọ sista janet. ó dúró bẹ́ẹ̀ ṣe mọ bible tó. bẹ́ẹ̀ni. ó yẹ kéèyàn ni mo ti sọ fún yín pé a lè ṣe mọ̀ mí ìmọ̀ débi tá a máa ṣe wedding. ẹ ẹ dẹ̀ máa máa wo sista janet ṣé ẹlẹ́rọ̀ tó wà ń lẹ̀ ó ti kúrò lọ́kàn mi pátápátá kódà mi ò gbọ́ mi lé mọ́ ṣùgbọ́n oorun ráńpẹ́ kan tí mo kọ̀ sùn lálẹ́ àná mọ́júmọ́ ẹ̀yìn òun ni kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ o ah! ní ìtì máa sùn bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kọ sí mi nìyẹn. lóòótọ́. ẹni rí ohun tó wá kọ sí mi kódà kò kọ sí mi lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lẹ́mi ọlọ́run kọ sí mi. Ah! ilé ohun tí wọ́n ń wò ṣé wàá rí èyí tó wá ṣe pabambarí ibẹ̀ ẹ̀mí ọlọ́run yóò tẹ̀ wá lu èdè tó yé mi rárá rárá kọ́. irú èdè wo wá ni ẹ̀mí wọn fi bá yín sọ̀rọ̀ yẹn. ẹ wò mi ò mọ̀ torí pé mi ò tẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tẹ̀mí Ọlọ́run sọ nínú èdè yẹn gbogbo pátápátá ni mo gbọ́ mi ì mọ èdè yẹn o ṣùgbọ́n mo gbọ́ gbogbo ẹ̀ ṣẹ́rí nígbà tẹ̀mí Ọlọ́run yìí máa bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ sí mi hmm. ah, ẹ má ṣáà wò mọ̀ mo sùn ọ̀rọ̀ alẹ́ téèyàn máa sùn mọ́jú tẹ̀mí Ọlọ́run bá dé ló bá ní. arákùnrin ah, arákùnrin arákùnrin ah, ṣé ṣọ́ṣọ́ la bẹ́jú tán ní dán ah, bí mo tún wọ́n pé eh, ẹ ẹ ń wo mẹ́sẹ̀jì ráńpẹ́ kan rí nǹkan wá páàsì rẹ̀ ibẹ̀ ni mo ti mọ̀ pé ah dájúdájú ẹ̀ǹjẹ̀ Gabriel ni because nínú bíbélì wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀ǹjẹ̀ Gabriel ló yọ sí Joseph lọ́jọ́ wọn ni ẹ̀yìn bàbá Jésù tó sọ fún pé ìyàwó ẹ̀ máa lóyún ẹ̀mí mímọ́ hmm. so ó ṣe ń bẹ̀rẹ̀ lọ ó ní ṣe ń kọ́ wa páàsì mẹ́sẹ̀jì ráńpẹ́ kan rẹ̀ ẹ̀yìn ṣòro owó ti lé látọjọ́ òwe ọ̀rọ̀ sista Janet ah ṣé kó tára ṣàṣà náà ń lò ṣé kó tára ṣàṣà kó la try luck rẹ̀ mo kì í lọ try luck hmm. ah, mi mo ní ìwé sókò mi pé ẹ̀yìn angel ṣe mọ̀ báwo ni angel ṣe mọ̀ okay kì í lọ try luck mi báwo ló yẹ mọ̀ pé ó máa gbà ó ní wọn ṣé òun wà kọ̀ọ̀kan sí i fún ọ máa gbà ṣé kó dìde náà ìwé ṣé kó lápá because ó necessary fún kó gbà kó bá ti débẹ̀ wá ìwé wọ́n lè ti ní sọ á ah, kó bá ti rojú ẹ̀ wá ìwé ṣe dédé. ọlọ́run tóbi lọ́ba ẹ bá mi ké hallelujah. hallelujah. ṣé hallelujah ṣé rí ẹ̀mí mímọ́ tó kọ sí mi òun náà ló kọ sí mi ó ní ẹni tóun máa kọ sí tí máa gbà fún ẹ̀ẹ̀méje lòun máa kọ sí ẹ máa bá mi díjú kí aleluya pé ọba tí ò jẹ́ kí n ṣìyàn ọba tí ò jẹ́ kí n ṣe ọkọ fẹ́ ẹ bá mi kí aleluya yẹn lóhùn tóró ẹ bá mi kí aleluya yẹn máa pariwo aleluya yẹn. sista Janet ẹ dúró ẹ̀ẹ̀méje. ṣé bẹ́ẹ̀ méje lẹ ní ẹ̀mí ọlọ́run kọ sí nígbà mélòó ni màá fi sùn sí ti máa mú mẹ́rin mọ́ mẹ́ta tó wà ńlẹ̀ méje ti pé ni ẹ ẹ wo kẹ́ẹ̀ tó tò mẹ́rin káwọn sọ́ọ̀tì lè mi lẹ́rù o mi lè ṣe dáńsán o. ọ̀rọ̀ rẹ̀ aníyanjú o kò dà mí sọ́nà ìwé rẹ̀ ń ṣe bọ́ ní ká fọ. ó nìkan tún dona ṣé bí ìwọ sọ fún mi pé ìwọ ti mọ bàbá ẹ àti ìyá ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ṣe wá jẹ́ ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àkúdáyà lọ́mọ àwọn. orí wọn rí irọ́ ni mò ń pa kẹ́lí bá jẹ́ kí ìfẹ́ ìgbà tí mo ti lóyún fún ló jẹ́ kí n parọ́ fún yín. ìwọ parọ́ fún èmi. dìbànkẹ́. ṣé o ti ráyè ẹ lóde ṣé o rí i pé ọmọ ẹ ti sọ ẹ́ dànù òkú àná òkú bíi ti báwo ni dáàdì. kì í ṣègbà téèyàn bá fẹ́ mọ níjù nìkan ní tó dà lẹ́bọ̀ra nígbà ọmọ bá ti bẹ̀rẹ̀ sí lóyún tí ń lóyún káàkiri nígbà wo ni ò ní sọ ìyá ẹ̀dá náà àkúdàáyà. débàkẹ́ ṣé o ti rí báyìí ṣé o ti rí báyìí nígbà táwọn òbí wa tó ń bá gbé alárinà dìde nígbà kan tí wọ́n ní kó bá wọn ṣèwádìí ilé tí ọmọ wọn tó fẹ́ ní aya àbí lọ́kọ sí kò ń ṣe torí àrùn nìkan tàbí torí àìsàn tó wà ń dìlé nìkan kan ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn kàyéfì báyìí ó máa ń ṣẹlẹ̀ ni. èmi ò kàn tiẹ̀ gbàgbọ́ ná torí pé bíbélì tèmi fi yé mi wípé lẹ́yìn ikú ìdájọ́ ló kàn ìdájọ́ ìkẹyìn sì ni èyí ṣe wípé ọmọ àwọn òbí ẹ kàn fẹ́ wá ọ̀nà láti ja ẹ lẹ́yìn ọmọ wọn ni ni wọ́n sì wá irọ́ kan pa wípé àkúdàáyà ni torí me and my husband me and my husband tó tó ń ṣe tó jẹ́ kán gbádùn ọmọ wọn náà ṣe wá irọ́ kan pa wípé àkúdà lọ́mọ àwọn tí wọ́n fi fẹ́ lé ọkọ lẹ́yìn wọn. kò rí bẹ́ẹ̀ gbogbo àrídájú ni mo rí pé òkùnrin kan tú wọn parọ́ fún mi. dádì kí ni wọ́n fẹ́ ṣe yẹn fún nígbà tí wọ́n lè sọ fún ọmọ wa wípé wọ́n á fẹ́ rí ẹ lọ́wọ́ lẹ́yìn ọmọ àwọn kí ló máa ma parọ́ ikú fún ọmọ wọn fún dádì. Ah. ẹ kàn fẹ́ wá nǹkan láti máa dáyà já èmi pé kéèyàn mú ọmọ ọmọ ẹ̀ kó máa bá ṣeré báyìí kẹ́rù ó sì máa bà kó má mọ̀ bóyá ìdajì òkú ìdajì ẹbọra ni ọmọ tó ń bá ṣeré látijọ́ tẹ̀ ti jọ wà o ò mọ ẹbí ẹ̀ tàbí bàtà ẹ̀ kankan lẹ́kọ̀ọ́ yìí tàbí ọ̀rẹ́ ẹ̀. kò lẹ́bí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́ni kò lára lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀kan tí mo mọ̀ mọ́ náà ni ọ̀nkú olúdélé wọ́n ti travel ṣùgbọ́n yẹ ká ti dé. olúdélé àbò ti pè é olúdélé yẹn gan-an lèmi fẹ́ rí ọjọ́ tá a bá lọ rí olúdélé nìkan ẹ̀ mú báyìí nígbà tí èmi bá rí olúdélé yẹn gan-an níwádìí tèmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mm, òjijì ẹni ìfẹ́ ni alábàáṣọ alábàárin olówó bá ìfẹ́ mi dáa irọ́ ni dáàdì bíi. ẹ èmi kò gbàgbọ́ àfìgbà tó dòótọ́ mọ́ mi lọ́wọ́. ó lágbára ìyanu tó wà nínú àròsọ kò tó kàyéfì nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. èmi ò tiẹ̀ fìgbà kankan gbàgbọ́ ná ìdí nìyẹn tí mo fi wá bí mo ní mo ń láti débí kí n fojú kan ọkọ rẹ Olúdélé ah, òun pẹ̀lú eh, ìkọ̀tún ọ̀rẹ́ ni wọ́n náà ó yẹ kó lè ní nǹkan kan pàtó tí ó rí sọ nípa ọ̀rẹ́ ẹ̀ kòríkòsùn ni wọ́n kẹ̀. dádì ọkọ mi ò tí ì dé. ó bà ní kò bàjẹ́ ah, bóyá kó bá wa pè wọ́n àbí kó fún wa ní nọ́mbà wọn. ilé ayé ìka gidi gan ni tí ìwọ bá lọ kúrú bó ò ríran wò láàrin èrò ibẹ̀ ló ti máa rẹ́ni tó gùn tí ò lójú tó máa fi ríran hmm. ẹ ráyè mi lóde ta ni mo fẹ́ ro tèmi fún ah, ṣùgbọ́n ẹ̀gbọ́n náà ìyá Bólú àtìgbà tí ọkọ̀ Odúdélé ti lọ wọ́n wẹ̀yìn wo ni. kò lè wẹ̀yìn wò mọ́ mi ìdẹ̀lẹ̀ ní nọ́mbà mọ́ láéláé. Ah, kí ló dé. ọkọ̀ Odúdélé ò lè ẹ́ bá ṣe báyìí láyé mọ́mi. Daddy. Eh? The Debanke. Akudaya ni de. Baby. Mm-hmm. Ṣé o fẹ́ pé yẹ ká ti jáde? Mo mm-hmm. tún pẹ́ tó ti gbé mi jáde gbẹ̀yìn. I feel like going out. Taking a dress up? But no. Ṣé wọ́n expect èèyàn? Àbọ̀ ọ̀la appointment kankan come kan. Ó ń love mi kan. Ẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ tó wá dòde ní ogun? Kò sí wàhálà. Ó dà pé aago yìí ni ó fẹ́ fa ogun láàrin èmi àti ẹ̀ ní So èmi máa mọ bí màá ṣe wọlé. Mm. now mo ní kọ́lá pọ̀ o ò jáde kúrò nínú náà èmi àti ẹnìkan tó bá wà lókè ò ní gbé mi jáde a jẹ́ pé èmi àti ẹ̀ka máa wà nílé ok. olùdélé. ènìyàn ẹ fúnra. délé ènìyàn mẹ́ta àkọsílẹ̀ ti lọ. ènìyàn mẹ́fúnra. ẹ káàsán ńlá yín o. ẹ káàsán ńlé o. àkọsílẹ̀ ti lọ. ènìyàn mẹ́fúnra. dákun ọmọ mi ìhàyìn lolúdé ní bí. àkọsílẹ̀ ti dúró. bàbá ènìyàn mẹ́fúnra. kò lè yé yóò yé ní ìsinmi gbà lọ́wọ́ mi. ọkọ mi lélẹ̀ ẹjọ́ ṣé kò sí. ọmọ ọjọ́ dákun ọjọ́ mi dákun ọgbà fún bẹ́ẹ̀ bá wà ní bíbá ọmọ ọgbà ọgbà ọgbà ọgbà ẹ̀yìn ọgbọ́n ọdẹ ọba àpè jáde òde. ẹjọ́ tó lọ lọ ẹ ní sùúrù bàbá ẹ mọ̀ pé ìgbà tẹ́ kọ́kọ́ wọlé mo wo tàgbàlagbà mọ́ ẹ láàánú ṣe jẹ́ kí n sọ pé bóyá kẹ́ ẹ padà

ìgbà tẹ gbọ́ fìrìfìrìn ẹ̀ láti ibi tẹ ti gbọ́ kí ló dé tẹ̀lé pé nọ́mbà ẹ̀kọ́ tó di pé ẹ̀kàn dídé wà bọ̀ bíbá. ọgbọ́n orí olè lọ olè lọ pé ìpín ṣọ́ọ̀ṣì rẹ̀ ń dá wálé ààyè ọ̀ọ́dì kú ìṣìn ní ìṣinṣin ọdún mẹ́tàlá ṣẹ́yìn rè. bàbá ṣé kò ṣe é pé ẹ ṣe àdírẹ́sì gbèsè ara àbí ẹ ṣìnà ibi tí wọ́n júwe fún yín àbáwọn tó dẹ̀ júwe fún yín náà júwe fún yín dáadáa bóyá kẹ pọ̀sọ́nà òkè dáadáa bóyá ẹ tún lè rí tẹ̀lé ọ̀gá sí mi ọmọ mi bọ́ ọ bá ní mo ṣàdírẹ́sì gbé yíra wọn wọ́n ọ̀jẹ̀ bíi ṣùgbọ́n ṣé bàbá wọn ṣàdírẹ́sì gbé yíra wọn tá a tún ṣàwòrán náà gbé síra wọn ni. ọmọ mi ọmọ bá ń lọ ọgbọ́n ní ògbé jáde mi. ẹ wo bàbá ìjọ tó yọ lẹ́ẹ̀ mọ́dà mi lójú ọkọ tèmi ò kì í ṣòkò ṣètìgbọ́n ọkọ mi ò ní kú láéláé lágbára Ọlọ́run èmi àti ẹ̀ sì jọ wà mí báyìí ni ọwọ́ ẹ̀ ni mo ti bá aago tí mo bọ́ sílẹ̀ yìí so kí ni gbọ́dọ̀ ìmọ̀ mi sọ náà. ǹgbọ́n ní ògbé jáde mi. Olúdélé. O olùdẹrẹ olùdẹrẹ dẹrẹ dẹrẹ dẹrẹ dẹrẹ. ènìyàn rẹ fúnra. ìyẹn ni pé gbogbo promotion kàtà yẹn irọ́ ni gbogbo ẹ̀. irọ́ pátápátá ni gbogbo ẹ̀. ìyẹn ni pé ọkọ ẹ̀ tá a tún wá wá bí tó fẹ́ síbí làkúdàáyà yẹn o ara ilẹ̀. àṣé àwọn ará abí pọ̀ lẹ́yìn tó báyìí. àlè ni wọ́n pọ̀ àdèlè ni wọn ò pọ̀ ṣùgbọ́n ẹni tó kàn ló mọ̀. ẹ kí ló wá dé tó máa fi wọ́n sọ fáwọn èèyàn pé ó travel ni. mọ́mí ẹ̀yìn lẹ́ sọ̀rọ̀ báyìí ṣé tí mo bá ń pariwo ara mi síta tí mò ń sọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi fún gbogbo èèyàn ṣé kò ní dàbí ìgbà tí mò ń ṣẹlẹ́yà ara mi ta ni ojú wo ni káwọn èèyàn máa fi wo mi ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo bímọ fún un àwọn èèyàn máa sọ̀rọ̀ burúkú sí mi ṣe rí ọ̀rọ̀ tó bá ti di kàyéfì nínú ìgbésí ayé yẹn ó ti dàṣírí. àṣírí. Hmm. Hmm. bẹ́ẹ̀ ni dádì àṣírí bóyá púpọ̀ nínú àwọn single fathers àtàwọn single mothers tó wà láyé ìsìn bóyá púpọ̀ nínú wọn ni ò ń ṣe wípé bóyá ọkọ wọn kú àbí ìyàwó wọn kú tàbí pé ìyàwó wọn fi wọn sílẹ̀ àbọ̀kọ wọn fi wọn sílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn aráabí ló pọ̀ nínú àwọn ọkọ àti ìyàwó tá à ń sọ̀rọ̀ pa ẹ̀. Hmm. ṣé lóòótọ́. àwọn aráabí. bẹ́ẹ̀ ni ṣẹ́rí tẹ́ bá ti rí ẹni tí ò kí ń sábà lọlé hmm. tó máa ń sọ wípé ayé pọ̀ nínú ìran tẹ́ ẹ̀ mọ́lé tẹ́ ẹ̀ mọ̀nà ẹ̀ ẹ máa fura sírú wọn o hmm. ó ṣeé ṣe kó jẹ́ wípé ìkan nínú àwọn aráabí lẹni tá à ń sọ yẹn. àwọn aráabí mẹ́wàá ń ṣẹlẹ̀. ogún ọgbọ̀n ẹgbẹ̀rún ṣẹlẹ̀ dádì. báwo la ṣe wá fẹ́ dá wọn mọ̀ ó dàbí ẹni pé ibi gbogbo làwọn ará bí ìwà o. báwo la ṣe fẹ́ dá wọn mọ̀ nígbà tí wọn ò kọ́ síwájú orí ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé kò sí bá ṣe lè pọ̀ tó nílé ayé kí ò di èèyàn kó má wà láàrin wa àmọ́ bí a ṣe fẹ́ dá wọn mọ̀ gan ló kù sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. bá a ṣe fẹ́ dá wọn mọ̀ àmọ́ ó sọ̀rọ̀ kan o. pé ó ní àwọn tí a lè fura sí. bẹ́ẹ̀ ni àwọn tí a lè fura sí bí àwọn tí a mọ̀ lé wọn tí a mọ̀ náà wọn àwọn náà tó fura sí. tá a mọ̀ yá bẹ́ẹ̀ ni tá a mọ̀ bàbá bẹ́ẹ̀ ni dájú àmẹ̀gbọ́n àmàbúrò àmẹ̀bí àmọ̀ye kan. bẹ́ẹ̀ ni dájú. ọwọ́ mi bá ẹnìkan. ọwọ́ yín bá ẹnìkan. ọrùn ọwọ́ ni mo ti mú kì í fègbọ́ ọwọ́ mi bá ẹnìkan ó yá dàmú. dájú ọwọ́ mi bá ẹnìkan. ọwọ́ yín bá. àà ah, dá kan mọ̀ àkọsílẹ̀ ẹ̀dá olóògbé àkọsílẹ̀ ènìyàn dúró orí mi bàbá jẹ́ nǹkan kan fún tọ́ o. mr mary kọ́ra pàrọ̀ mr janet ẹ jẹ́ ká yí ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà sí ọlọ́run pé kí ọlọ́run kó lu àwa ọ̀dọ́ ìjọ yìí láti gbé ògo ìjọ yìí sí òkè. Okay ní orúkọ jésù ẹ jẹ́ a gbàdúrà. ní orúkọ jésù ẹ̀mí mímọ́ ajíráyé ọlọ́run ìyanu ó yá fún wa ní agbára kan fún wa ní ògo láti gbé ìjọ ìsẹ́kẹ̀. kí ni àjọ ìdúró ọlọ́run ìyanu olúwa olúwa jọ ìwọ ògbó ìjọ yìí láti ògbó ìjọ yìí ògbó ìjọ yìí sókè ọkọ jésù àfi ọdọ ìjọ ilé yìí lọ́wọ́ lórúkọ jésù olúwa wá gbé ògbó adé olúwa ẹ gbé ògbó adé olúwa ẹ jẹ́ kí olúwa kí ògbó lọ ní orúkọ jésù ní orúkọ jésù kristi ni a gbàdúrà ní Jésù I had a premonition. lórí àwa ọ̀dọ́ ìjọ yìí mo lè fẹ́ kí a gbàdúrà lé lórí mo fẹ́ kí ara ni wa gbò mo fẹ́ kí ara ni wa sí òkèèrè kí a sọ fún Ọlọ́run pé gbogbo kó òjijì lórí àwọn ọ̀dọ́ ọ̀jọ́ yìí ní ọkùnrin ní obìnrin kí olúwa máa fi dúró àdúrà. lágbára gbogbo òkú ọ̀sìn. aleluya aleluya aleluya o tó. ṣé kò sí sá. ó wà ìgbà tó tún wà tán kódà ó tún kù. ẹ sà ẹ jẹ́ kó yé wa sà. bí Janet tí ò bá sọ bó ṣe jẹ́ fún wa ní wákàtí yìí ó máa fi mission house sílẹ̀. èmi sà kí lè ṣe mí sà. àwọn aráabí wà ní everywhere. àwọn aráabí dádì kò yé mi kò yé mi mi ò mọ àwọn arábí kankan àti pé arábí ni gbogbo wa. èmi èmi èsì arábí o ah. èmi èsì arábí. ẹ ẹ yẹ sà àwọn wo ni àwọn arábí. kò lè yé ah, sista Janet ló lè yé ah. kó fẹ́ Samuel o kọ̀ kò ní rárá kó fẹ́ Matthew olóòṣe oníṣẹ́ lọ́wọ́ o lọ́kọ kò sì sẹ́ni kankan tó mọ aráalé ẹ̀ kankan nínú nínú nínú chọ́ọ̀chì òun gbé mission house tá a bá ní ká máa lọ sí ìlú Sister Janet nísìn ọ̀nà jìn ṣùgbọ́n fún àmì ìdánilójú ẹni kó mú fóònù ẹ̀ jáde báyìí kó pe bàbá ẹ̀ tàbí màmá ẹ̀ kí wọ́n dá lóhùn àìjẹ́ bẹ́ẹ̀ ó máa fi mission house sílẹ̀ ní wákàtí yìí. ẹ gbọ́ Sister Janet ẹyin náà mú fóònù yín kẹ́ pé wọ́n if i will settle the case. àbí kò yé mi ni. Ah, ah nǹkan sí nǹkan tí mo fẹ́ sọ fún wọn. o ò mọ tó fẹ́ sọ fún àwọn aráalé ẹ. bínú èpè wọn náà àbí. ìmọ̀ ọkọ tí mo lè sọ wọn. sista Janet wọ́n ní kẹ́tí àwọn òbí yín kẹ́tí ẹ̀ kí wọn náà. o ò mọ tó lè sọ fún àwọn aráalé ẹ lórí fóònù ẹ wá ní kì í sàwọn aráabí. ok ǹjẹ́ kí n pè wọ́n mo ti fẹ́ pè wọ́n. èyí wò lọ́rùn ayérayé ọlọ́run ìyá ó ti rìn kẹ́. dádì wọn ò gbé kọ́ mami ò gbé kọ́. ẹyin ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé bàbá ẹ. àwọn náà tún gbé. àwọn náà gbé. ẹ wá ní kí ìṣe kan ní àwọn aráabí. ẹ sà ẹ lóòótọ́ àwa náà ti gbà pé arábí ni sista Janet àmọ́ ẹ bá wọn explain arábí yẹn kó yé wa àbí. broda Matthew ṣé ẹ̀yin ni elder ni àbẹ́mi sir èmi ni sir. Uh, just follow my lead. okay sir. torí pé àgbà tí ò bá kẹrùn sọ̀rọ̀ <laughs> ó di dandan kó kẹtàn sáré. Ah, ẹ wo ẹ wo wọ́n ti pè padà bẹ́ẹ̀ ni wọ́n ti pè padà. bíkẹ́ bíkẹ́ ẹ. ẹ ló máa mi. ẹ ẹ fisi spika fisi spika kí gbogbo wa mọ̀ gbọ́. ẹ ló máa mi. alo Janet. ọjọ́ mẹ́ta ni ẹ mà àṣírí ọ̀ọ́ wálé kí ni ìṣẹ̀lẹ̀ sórí ìgbà tá a bá kú kọ́ tó wálé. <laughs> rárá màmí ẹ wò ẹ ṣáà má bínú sí mi àsìkò gan tiẹ̀ tí tó báyìí tí máa yọjú wa báyìí ẹ bá mi gbé fóònù wọn jẹ́ kí n kí wọn. dènẹ́tì dènẹ́tì ṣé sí ló ń ṣe ẹ́ kọ́ wálé ọ̀ wálé gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣe sọ tó wá dìgbà tá bá kú mi ò sì gbàdúrà kéyìn náà ṣẹlẹ̀ sí ọ ẹ́ tuntun wá dá kókókó lọ́lọ́lọ́ kọ́ ọmọ wẹ̀yìn wò é dábàá yìí o. bá mi ẹ kúkú ní bínú sí mi ni màá yọjú sí yín láìpẹ́ lágbára Ọlọ́run àwọn àbúrò mi náà kọ́ ṣáláfíà ni gbogbo yín wà ó dáa màá tún pè yín padà láìpẹ́. <laughs> ó ti wá dájú báyìí pé Janet ti ṣèkan nínú àwọn ará mi. Ah, ẹgbẹ́ mi yan olúwa lóògùn ẹgbẹ́ mi kí alẹ́ níyàtọ̀ lọ́wọ́ olúwa ṣe ayérayé o ṣe ọlọ́run ìyá mi o ṣe tó jẹ́ kó sọ mí lórúkọ tí ó ń ṣe tèmi kábíyèsí rẹ ọlọ́run ibo ni mo fẹ́ kó ẹrù lọ olúwa ṣe ayérayé o ṣe ọlọ́run ìyá mi ni ọlọ́run ọbẹ̀ mi ni fún àgbà níyọ̀ ẹ̀ omi jẹ́jẹ̀rẹ̀ lójú ayé ní ṣọ́dá omi jẹ́ màmá rẹ̀ ìbànújẹ́ mà ní kí má jèsí tòjú rọrùn ó mà ṣe o. ẹ mà ṣe èyí tèmi ẹ ṣe ẹkọ àgbálẹ̀ ni irú bá mi tó díẹ̀ ló kù ọlọ́run ló mọ bí bàbá burúkú yẹn ṣe mọ̀ ọlọ́run ló mọ̀ èmi gan ti mọ̀ pásìkò ti tó tí màá ṣí lọ síbòmí ẹ ṣe. Ah. Hey ṣeun kí ló máa ń ṣe àwọn ọmọ ènìyàn iná tí wọ́n á dẹ̀ máa ṣí wa káàkiri kúrò nínú ìlú ṣé wọ́n rò wípé àwọn nìkan ni Ọlọ́run dáyé fún ni. Hmm. Ah, kò dẹ̀ sí mission house ní mosque o hmm. ó dà wípé ìyàwó àáfà ni màá lọ ṣe níbi tí mò ń lọ. ayé ènìyàn mm-hmm. ẹ fura ìfura lóògùn àgbà o ìfura lóògùn àgbà pàṣẹ ò fura ó jáná ó jáná àjàtẹ́ rí òfúnra ó dẹ̀ jì onílé ò bá fúnra olè ní oko ní oko ìfúnra lóògùn àgbà o ọ̀rẹ́ ìfúnra lóògùn àgbà o ìfúnra lóògùn àgbà o ẹ fẹ́ la mọ̀ ta ló mẹ́ni tó fẹ́ mu ayé yóò ní ẹ o. Mm-hmm. ènìyàn rẹ fúnra rẹ̀ mm-hmm. àkọsílẹ̀ ti dúró mm-hmm. ènìyàn rẹ fúnra àkọsílẹ̀ ti dúró. ojú nu lọmọ ejò ń lò. bábójúnú gbé ní rí wọn o àìmọye èèmì ènìyàn tí wọ́n ń forí rìn ẹsẹ̀ wọn ló wà lókè ọlọ́run ní kó má kó ayọ̀ òun ẹ̀ fúnra ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró ènìyàn ẹ fúnra àkọsílẹ̀ ti dúró. fẹ̀mí nìkún àgbà níyàn eh, omi jẹ́ jàre lójú ayé ní ṣódà omi jẹ́ màmá rè ìbànújẹ́ mà ní kí májèsí tó jóbe rọrùn ó mà ṣe o eh. àkọsílẹ̀.